ẹ ti wà a dẹ̀ máa gbé àwọn welfare nínú YSDM ẹ bá wa sọ fún wọn pé a ní láti bá wọn sọ̀rọ̀ káwọn náà wá sọ nǹkan tí wọ́n ní fún wa nípa welfare àwọn ọmọ Yorùbá ẹ ó máa tún gbé mi lọ sí another question ẹ òun ni question tí máa tún béèrè lọ́wọ́ yín sà òun ni tí àwọn groups tí wọ́n ti wà nínú ìjàngbara because mo mọ̀ pé oníkálukú ní nǹkan tí wọ́n gbé sọ́wọ́ wọ́n dẹ̀ ní activities tí wọ́n ń ṣe tí wọ́n dẹ̀ ń kópa nínú ìjàngbara tí a wà yìí oríṣiríṣi group wà tó jẹ́ wípé wọ́n kópa wọ́n kópa nínú ìjàngbara bíi àwọn tó wà nínú ká sọ pé àwọn tó ń ṣe rally káàkiri all over the world tán jẹ́ ọmọ Yorùbá ìjẹ́ tí wọ́n bá nílò owó ṣé possibility wà fún any groups láti sọ pé òkè òun ní nǹkan kan báyìí o tóun gbé sọ́wọ́ tóun máa wá tender fún tó máa gbé eh, bóyá proposal ni máa pè ní o ṣé wọ́n máa mú proposal wá ni àbí wọ́n kàn máa dédé já wọ ysdn wọ́n á dẹ̀ sọ fún yín pé ẹ nílò owó ẹ̀yin náà á dẹ̀ ṣe kí ni tó bá sọ fún yín pé tí any groups bá wá tó sọ pé wọ́n nílò owó tó dẹ̀ déwájú yín ẹ dẹ̀ gbowó fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kí ni process tí wọ́n máa pass through kí ni nǹkan tí wọ́n ní láti ṣe kó tó di pé ẹ máa lè fún wọn approve owó fún àwọn tí wọ́n ń ṣe activities oríṣiríṣi nínú Yorùbá Nation káàkiri gbogbo àgbáyé ẹ bá wa yànyàn náà ọ̀rọ̀ náà ẹ ṣe gan because àwọn èèyàn fẹ́ mọ̀. ẹ ṣeun olóòtú structure wà fún expenditure bí structure ṣe wà fún auditing and keeping the money Obviously, the aim is not to keep the money, the aim is to spend when necessary and appropriately. So the structure wa fun irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Àwọn kan wà tó yẹ pé a ní plan bóyá okay o in a month's time a fẹ́ ṣe nǹkan báyìí a fẹ́ ṣe nǹkan báyìí structure wa fún yẹn. Emergency wa na ọ̀tọ̀ bírú all of a sudden tí wọ́n lọ sílé CSI tí wọ́n kó àwọn èèyàn tí wọ́n tì wọ́n mọ́lé obviously there need to be an emergency bóyá láti gbé lọ́ọ̀yà dìde ni o bóyá láti san eh, down payment ni o àwọn pro process wà fún yẹn náà but everything ló ní accountability bírú ń sìn bírú bóyá bí two weeks or a month or in two months um, process there is a process tó yẹ pé eh, bóyá group yẹn bóyá ta dẹ̀ rí pé new thing ni wọ́n fẹ́ ṣe they will contact the secretariat the secretariat will table the um, the uh, suggestion, whatever, to the executives. The executive will look at it and take a decision one way or the other, possibly okay it and instruct the finance team to release the fund or may need to contact the council. The council is the is like the house for gbogbo àwọn two two members tó wá láti various groups yẹn àwọn yẹn ni council they may need if there is need for them to look into that application they will and they may take a vote bóyá agree whether they want to allow it or not allow it. So it's it's it's very tight. It can be compared to an organization, a corporation that is existing, that have structure of money coming in, money going out, and okay, accounting for everything. So it's it's it's, it's quite um, it, it is sealed, it's, tight, but it's not mean that doesn't mean It takes a marathon thing. go tó jáde no It's just that we need to make sure that we account for whatever is being done depending on the situation. Thank you. Okay, ẹ ṣé gan, ẹ gan sir. Now, eh, ẹ jẹ́ ká lọ sí orí wẹ́bsáìtì yẹn kí a lè rí àwọn nǹkan tí a ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ láti eh, ìṣẹ́jú bíi thirty minutes ago. Ẹ eh, a fẹ́ lọ sí orí bí a ṣe lè fi owó sínú central account àti pé màá tún fẹ́ kẹ́ bá wa sọ fáwọn èèyàn pé àwọn nǹkan wo bíi ṣé direct debit ni o àbí direct credit ni o àbí ATM lọ́ máa lò ní o whether mastercard ni èwo ló ń ṣiṣẹ́ àwọn àkáǹtì wo lẹ ti pèlò sílẹ̀ tí ó máa wà easy fún àwọn èèyàn màá fẹ́ kẹ́ bá wa name ẹ̀ mo rí i pé àwọn àkáǹtà ní náà ó ti ń display ní under this um, live uh, screen tẹ́ bá wò ẹ uh, beneficiary uh, Yoruba Self-Determination Foundation YSDF which means Yoruba Self-Determination Foundation wọ́n ti sọ láti bẹ̀rẹ̀ pé àkáǹtì uh, yẹn ẹ mọ̀ wọn kò lè déédéé ṣí àkáǹtì kó má ní reason tí wọ́n fi ṣí àti pé ó wà well secured ó dàbí foundation Yoruba nation Yoruba nation foundation fún gbogbo ọmọ yorùbá ẹ̀dẹ̀mọ̀ nǹkan tó ń pè ní foundation láti lè fi owó sínú àkáǹtì yẹn fún ètò oríṣiríṣi àwọn nǹkan ta nílò nílẹ̀ yorùbá òun ni ìdí tí wọ́n ṣe pè ní foundation nígbà tí a bá dé ilẹ̀ tiwa ta ní central bank ta ní oríṣiríṣi bank gbogbo àwọn owó tó wà nínú foundation yẹn wá wá ṣe kí ni wọ́n á move ẹ̀ lọ sí central account tí gbogbo àgbáyé tí gbogbo ọmọ yorùbá máa ń mọ̀ pé ok eye ta ní ní central account òun la máa fi ṣe gbogbo infrastructures bóyá ọ̀nà ni o road networking ni o gbogbo àwọn nǹkan tá à ń rí ní òkè òkun because mo mọ̀ pé gbogbo àwọn tó wà nídìí àkáǹtì yìí àwọn tó jẹ́ pé wọ́n ti wà wọ́n they are exposed to the world wọ́n ti travel all over the world wọ́n ti mọ bí wọ́n ṣe ń ṣe ètò ìjọba wọn ní ìlú tí wọ́n wà ẹ̀rọ orú sísítà mi èmi náà tí mo wà ní ìlú Dubai in fact iná ò lọ rí fún ìṣẹ́jú kan fún ìṣẹ́jú kan ni iná ò lọ rí kò sí nǹkan méjì tó gbé mi wá sílùú yìí ju pé íńtánẹ́ẹ̀tì wọn ó da àti iná wọn ó da i am self-employed tí a bá ní iná tó da ní orílẹ̀-èdè yorùbá nígbà tá a bá gbalẹ̀ yorùbá ní ọdún yìí ni kò ní kò ń ṣe ọdún tó ń bọ̀ nínú ọdún yìí ni lágbára ọlọ́run nǹkan tí a dẹ̀ nílò owó fún òun ni ẹ ti ń gbọ́ lẹ́nu àwọn bàbá wa àti àwọn màmá wa tí wọ́n wà lórí ètò rẹ̀ sísítà wa ẹ má sọ pé ẹ má jẹ́ kí n pè wọ́n tó wọ́n ti di ọ̀dọ́ ni wọ́n màmá náà ni ẹ màmá ni àwọn màmá wa àwọn bàbá wa òun lẹ ti ń gbọ́ ní ẹnu wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni màmá náà ni nítorí pé ara yín náà ara yín láti jáde ara ẹ̀yin obìnrin ni wọ́n dẹ̀ sọ pé nǹkan tí obìnrin ò bá dá sí wàláì kò lè kò lè ní lọ síwájú so ìdí nìyẹn tẹ́ fi ń rí pé àti obìnrin àti ọkùnrin àwọn ni wọ́n wà tó jẹ́ ọ̀jọ̀gbọ́n àwọn ló wà nínú ìjàngbara yìí tí so that ìyẹn ló máa jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé àwọn prominent people tó wà nínú tó ń clamour fún Yorùbá nation tó wà educated tó ń sọ pé yes ilé tó lọ so mi wàá mọ̀ nǹkan tó ń ṣe ẹ̀yin tí ẹ sì ń believe nínú one Nigeria tẹ̀ ń sọ pé èmi ló kàn èmi ló kàn Ọlọ́run má jẹ́ kí ikú kó kàn wá nílẹ̀ Yorùbá nítorí pé ta bá ń sọ pé èmi ló kàn ẹ jẹ́ ká máa là á dáadáa Yorùbá nation ló kàn ilẹ̀ wa sovereignty wa òun ló kàn kí a ṣe ìjọba wa òun dẹ̀ ni ó ti ń pèlú ẹ̀ kẹ́ni pé gbogbo structures ó ti wà ńlẹ̀ benefit oríṣiríṣi ó ti wà ńlẹ̀ fún gbogbo àwa ọmọ Yorùbá òun ni central account wa tí à ń bá yín sọ lọ́wọ́lọ́wọ́ so ẹ jẹ́ kí wọ́n bá wa sọ pé ok àwọn bí tèmi ń sìn tí n bá fẹ́ fi owó sínú central account báwo ni mo ṣe máa ṣe mà báwo ni mo ṣe máa ṣe sà ẹ bá wa sọ uh, so that a lè share screen uh, a lè bọ́ sí orí fóònù àwọn. maybe ẹ lè jẹ first customer wa. yes ma definitely lálẹ́ yìí máa jẹ́ first customer yín lágbára ọlọ́run ẹ ṣẹ́tírí a máa share screen láìpẹ́ nísìnyí so that gbogbo nǹkan tí ẹ̀ ń gbọ́ lẹ́nu wọn a máa display lórí phone. fún torí pé a mọ̀ pé gbogbo everybody tó ń lo phone and phone wa òun ni laptop wa òun ni system wa anybody tó bá ti ní phone ẹ ti ní ẹ ti ní pc lọ́wọ́ ẹ ti ní kọ̀ǹpútà lọ́wọ́ so that gbogbo nǹkan tí ẹ̀ ń rí tí à ń ṣe lórí kò ń ṣe dandan ni kẹ́ ní laptop kó tó di pé ẹ máa fi owó sí central account lórí fóònù yín a máa fi wọ̀nyí láìpẹ́ so ẹ bá wa sọ kí ni àwọn nǹkan àwọn payment gateway wo ni ẹ ti pè lò fún wa láti bẹ̀rẹ̀ sí ní lò láti ìsìn lọ ta lè bẹ̀rẹ̀ sí ní fi owó sí central account torí pé èmi ojoojúmọ́ ni màá máa bẹ̀rẹ̀ sí ní ṣe display lórí ayélujára ẹ ṣe gan ẹ bá wa sọ ẹ sísá wa. màá sáré sọ̀rọ̀ because má bínú mo ní pẹ́ máa lọ àwọn ọmọ ń retí mi but um, ṣé mo ń pín ìgbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ I thought of um, àwọn ìlú kan wà nílé ní abúlé kan tó ọ̀ tiẹ̀ tí ì rí náà rí hmm. àwọn ọmọ kan wà that they are ten years old tó ọ̀ náà rí hmm. so àfẹ́rẹ́ ilé nínú Yorùbá nation ọ̀ tẹ̀ mọ́ pé iná exist because of ìlú tá a wọ̀ mm-hmm. right so imagine tá bá ní enough money ká tiẹ̀ fi IMF ṣakọ if we don't need to borrow from IMF àwọn ìlú kan wà tó ń yáwó lọ́wọ́ IMF why can't it be us tá a bá bẹ̀rẹ̀ sí máa fowó sínú àkáǹtì yẹn lẹ́yìn a little water makes an ocean àbí báwo lọ ṣe ń sọ. bẹ́ẹ̀ náà ni. if we start now by the time tí gbogbo ọmọ yorùbá. ẹ jẹ́ bá yín sọ ní yorùbá ẹni tẹ̀rẹ̀ èjì tẹ̀rẹ̀ ó máa di odindin ení tere èjì tere tá a bá ń pọn mi kómi yẹn máa kán kó máa kán lẹ́yọ kọ̀ọ̀kan báyìí just a drop very soon it will be full nǹkan tí wọ́n ń sọ ní ó máa kó máa tó overfull tó máa máa ṣẹ́ sílẹ̀ ẹ ṣe ẹ go ahead go ahead. so nǹkan ta fẹ́ nìyẹn and the easy aspect it make it so easy mm. it's not just by website èèyàn lè ṣe Zelle èèyàn lè ṣe PayPal go fund me. so go fund me. yẹn wà very convenient but. Mm Ìjẹ̀bú tèmi o me I don't do GoFundMe because mo fẹ́ fún GoFundMe one dollar two dollar so I use Zelle okay. mo dẹ̀ máa ṣe subscription i tún máa ṣe subscription so that bóyá every month when I get my my little um, allowance or my paycheck mhm. owó ma lọ sínú ẹ̀ the reason GoFundMe were very convenient is because you only look credit card. I want me only debit card, and some people prefer to use credit card because credit is everything. Me, Western world, so you only look credit card Zelle and GoFundMe is good for that. A tún ní PayPal and the easiest thing is that gbogbo wọn is the same name. But I'm hmm. ṣé mo ti is it's finance at ysdf.ca I believe tí I'm tí ó dàbí pé mo tẹ̀ tí it but tí bá share that would be great. It's the same for um, PayPal for Zelle and I think for Stripe. So oríṣiríṣi ọ̀nà nìyẹn fi lè donate nìyẹn contribute Um, so Majeki, um, Mr. Dr. Abure, or oh, it just joined us. Àwọn ó wà nínú finance department. Àwọn gan ni yẹn, àwọn gan lèmi gan ti ń dúró de nítorí pé yes, eh, àwọn ọmọ àwọn ọmọ Yorùbá wọ́n ní láti gbọ́ ohùn wọn náà kí wọ́n kí gbogbo àwọn ará ilé. Ẹ bá wa ẹ bá wa activate kámẹ́rà yín ka spotlight yín ẹ ṣe gan. Dr. Abure, ẹ dẹ̀ má bínú, ẹ máa láti excuse me, ẹ jọ. Yes, yes, but, yes. Um, because mo láti lọ tọ́jú àwọn ọmọ but sixty sixty Dr. Abioye ti dé eh, you can you can excuse us ẹ ṣe gan ẹ ti gbìyànjú ẹ eh, adẹ̀sítú máa tún gbé yín wá èmi èmi àti èmi àti yín máa tún ní one on one tí a máa ṣe lórí ètò yìí because a lot of ways bẹ́ẹ̀ ni a lot of ways tí a máa fi contribute owó sí central account ṣe mọ̀ pé gbogbo wa la gbọ́dọ̀ ní ọwọ́ nínú ẹ̀ kò kò gbọ́dọ̀ yọ anybody bẹ́ẹ̀ni yes kò gbọ́dọ̀ yọ anybody sílẹ̀ so èmi àti yín àjọ máa ṣe program yẹn tó jẹ́ wípé inú alẹ́ ní understanding bí bí àwọn ọ̀dọ́ àti àwọn tó wà nílé tí wọ́n tẹmọ̀ tí wọ́n ń gbìyànjú tí wọ́n ń tiraka tó jẹ́ wípé ìtiraka wa máa tó dópin nígbà tí a bá ní central account gbogbo nǹkan tí a fẹ́ ṣe ó máa tètè bọ́ sí ní kíákíá ẹ jẹ́ kí n gbé bàbá wa Dr. Oyè Abíọ́yè so yes ẹ bá wa dágbére fún àwọn aráalé ẹ kí àwọn aráalé kẹtó kẹtó kú lórí yes yes sir ó dàbọ̀ ma ó dàbọ̀ yes uh, bàbá wa ẹ káàbọ̀ sí orí Yorùbá Sọjí TV eh, tó jẹ́ tó jẹ́ wípé àwọn ọ̀dọ́ Yorùbá Youth Broadcasting Corporation àwa ni a ní station tí ẹ wà lórí èyí inú mi dẹ̀ dùn pé a pè yín ẹ sọ pé nítorí pé ọmọ kékeré ni wá ẹ dá wa lóhùn ẹ wá sí orí ètò ẹ ṣé gan thank you for joining us today on Yorùbá Sọjí TV thank you. ẹ ṣe kókó correct impression kan ọmọdé lèmi náà ṣẹgbọn. <laughs> bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni nǹkan náà ni gbogbo wa ọ̀dọ́ ni gbogbo wa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀dọ́ ni gbogbo wa good good good ẹ ṣé gan sà ẹ bá wa um, ẹ bá wa introduce ara yín sí àwọn tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ so that wọ́n á lè mọ̀ pé Dr. Oye, wọ́n ti wà níbí báyìí ẹ ṣe. ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ Yorùbá gan mo fẹ́ sọ fún yín tọrọ ọmọ ọmọ Yorùbá pọ́nbélé ni mí màá dẹ̀ sọ Yorùbá tó jẹ́ ti èdè ìlú wa dáadáa lọ ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa. dáadáa loud and clear sir. mi ò fẹ́ mi ò fẹ́ sọ àmúlùmálà Yorùbá Yorùbá pọ́nbélé mo fẹ́ bá yín sọ lẹ́nu hmm. agbára Ọlọ́run. à ń gbọ́ yìí. Oyèkánmi lórúkọ mi ń jẹ́ uh, Abíóyè uh, láti ilé ilé ìnurin uh, ní Ọ̀yàn Ọ̀yàn Odò-Ọ̀tì local government of Ọ̀ṣun state ní Nàìjíríà yàrá ti wá so ó tún jẹ́ mẹ́ta náà tàti dé tàti kúrò Nàìjíríà náà ó tẹ̀ tún jẹ́ mẹ́ta tàti gbé báyìí um, kárígbélé bá dání ó yẹ kí n wà lé padà ṣùgbọ́n bí gbogbo ń ṣe rí náà ló jẹ́ ká tún mú táwọn àmì báyìí so um, olùkọ́ ni mí mo ṣe parí class tán in fact mi ò tiẹ̀ tí kò lọ class kan pàápàá <laughs> mo ní kí n sáré join ní nǹkan ẹ ṣé gan sir so you're welcome sir yeah ati ati really sọ so, so many things nípa central account nǹkan tí mo dẹ̀ tún fẹ́ kí ẹ bá àwọn èèyàn sọ nígbà tẹ̀ ti wọlé ń sìn nípa bí àwa ọmọ Yorùbá ṣe máa trust kí ni irú trust wo ni kí á ní fún this particular central account tí ó jẹ́ fún Yorùbá nation àti pé kí ni àwọn benefit tó wà ń bẹ ẹ̀yin náà ẹ̀ tó bá wa sọ káwọn ará lé lè gbọ́ so that èmi náà lè ṣe kí ni màá lè introduce fún àwọn ọ̀dọ́ tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ bí a ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní contribute bó jẹ́ two two thousand dollars ní every week tí agbára Ọlọ́run dẹ̀ máa gbé àwọn ọ̀dọ́ a máa lè máa ṣe nípa ọ̀rọ̀ ayélujára yìí so many ways láti fi generate owó ó wà lórí um, uh, social media tí a dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní introduce uh, eh, Coxy YSDM la fẹ́ fi gbé sílẹ̀ so that nítorí ẹ̀ mo sọ pé èmi àti sísítà mi eh, Adédoyin so that àwọn náà lè máa monitor activities tí a ń ṣe nípa bí a ṣe máa gba owó ní online tí àwọn ọ̀dọ́ tó bá jẹ́ five dollars ní ọ̀dọ́ ń rí ní every week tí a dẹ̀ pé two thousand youth tó wà nínú tó máa wà nínú platform yẹn tí a dẹ̀ máa ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún wọn nínú platform yẹn bí wọ́n ṣe lè máa gba bí mo ṣe wà yìí látìgbà tí mo ti tí mo ti mọ̀ nípa eh, technology mi ò ṣiṣẹ́ fúnjọba mi ò ṣiṣẹ́ kankan fúnjọba orí ayélujára yìí ibẹ̀ mo ti mo ò dẹ̀ gbà rárá ní oṣooṣù mo ń realize three thousand four thousand dollars in a month ṣòye yín òun lẹ fi ń rí gbogbo àwọn Davido gbogbo àwọn musician gbogbo àwọn tó ń ṣe skit oríṣiríṣi tó jẹ́ wípé orí ayélujára yìí ni wọ́n ti make a living wọn they are not working for government they are not working for any organization but they earn their money online so a lè lo the same uh, uh, format yẹn láti fi generate owó fún central account ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé ó dá mi lójú mo lè fi ògùn ẹ̀ kí n fi gbárí pé a lè máa realize two two thousand from that platform ní oṣooṣù tí àwọn ọ̀dọ́ tẹ̀ tún máa rí bó tẹ̀ ṣe four dollars lọ́wọ́ máa fi sápò tó bá rí five dollars tá à ń contribute mọ́ one dollar sí central account ó máa jẹ́ two thousand every week tábà dẹ̀ sọ pé two thousand every week tábà calculate times three or times four ṣe mọ̀ pé that is almost ten thousand dollars ní oṣù kan so ó possible ó possible ni tábà wá rí ju bẹ́ẹ̀ lọ tí wọ́n ń gba ètò ìdánilẹ́kọ̀ọ́ yẹn lórí platform tá a ti máa bẹ̀rẹ̀ sí ní ṣe a lè rí a lè máa donate five dollar five thousand ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ sínú central account tó dẹ̀ máa wúlò so ìdí nìyí tí ó fi jẹ́ wípé gbogbo wa la gbọ́dọ̀ fi ọwọ́ sínú central account àti ọmọdé o àti àgbàlagbà o gbogbo wa la gbọ́dọ̀ náwó ń ẹ ṣe gan bàbá wa ẹ bá wa yànnàná bí bí àwa ọ̀dọ́ ṣe lè trust more nínú central account yìí kí ni àwọn security measure tẹ́ ti fi sí i kí ni accountability ẹbí tó bá wa yẹ̀yàn náà wọ́n ti sọ tẹ́lẹ̀ o but màá tún fẹ́ kọ́ tún gbọ́ lẹ́nu yín náà kó má dàbí pé ọ̀rọ̀ tí wọ́n sọ ní alákọ̀ọ́kọ́ ó yàtọ̀ sí ìtẹ̀yìn tún sọ so that àwọn èèyàn lè mọ̀ pé inú inú inú akèrègbè kan òun ni gbogbo àwọn YSDM tọ̀ sí tó dẹ̀ ń wó tó ń wó so that ọ̀rọ̀ yín kò ní yàtọ̀ ẹ ṣé gan ẹ tún bá wa sọ lẹ́ẹ̀kan sí ẹ ṣé gan sà. ẹ ṣé gan ẹ ṣé gan ẹ ṣe gan olóòtú o mo dẹ̀ kí gbogbo lé àtàwọn tó ti tán gbọ́ látàárọ̀ wọ́n sọ pé a máa ń pọ̀wé kan pé àti gbọ́ ọmọ lóòkùrọ̀ kì í ṣe ọ̀rọ̀ eré and then wọ́n tún sọ pé láti fi okùn sí ojú abẹ́rẹ́ ìyẹn náà wàhálà ni lọ́wọ́ kan bó ṣe rí nìyẹn so nǹkan tí mo ń sọ ni pé yes torí owó ìlú ni ó yẹ ká mọ̀ yẹn tàbárẹ sì sọ pé owó lówó owó kan a gbọ́dọ̀ ṣe àtò tó nípọn gan-an tó ṣe pé kò sí nǹkan tó máa kò sí nǹkan tó máa ṣe owó yẹn owó yẹn á wà ń bẹ́ẹ̀ lóòrèkóòrè tá a bá fẹ́ pé iye ló wà ń bẹ̀ pé jí mi lójú oorun pé iye ló lákàntì màá sọ fún yín pé iye báyìí báyìí ló wà ń bẹ̀ ṣé ti yẹ yín so yẹn yẹn bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé kó tó wọlé la ṣe lo àwọn platform tó wà ń bẹ̀ kí kó lè wà easier fáwọn yẹn lẹ́tì láti donate síbẹ̀ ṣùgbọ́n kó tó jáde lẹ́yìn pé a bá fẹ́ ra nǹkan Bureau, for example any website tí gbogbo wa mọ̀ okay website yẹn ó require car secured torí bá sọ fún yín iye tax tá à ń rí lójúmọ́ <laughs> tó bá jìyàn ni a ti kú dànù security tó wà ń bẹ̀ ó nípọn torí ní ilẹ̀ ṣì ti ń rí irú yẹn sì báyìí a ní láti máa sanwó fáwọn tí tó fún wa ní security yẹn ṣọtí yẹn irú yẹn báyìí a gbọ́dọ̀ máa san directly fún wọn ni kì í ṣe pé ó bọ́ látọwọ́ mi bọ́ sí so irú yẹn torí àwọn èèyàn mò ń gbọ́ torí mo lọ sórí program kan lánàá táwọn èèyàn sọ pé àwọn àwọn ìgbésẹ̀ téèyàn máa gbé kówó tó jáde ó ti pọ̀ jù torí ẹ̀ àwọn èèyàn lè dáwó síbẹ̀ kò sí nǹkan tó jọ hmm. tẹ́ bá wá ń sìn sọ pé ẹ fẹ́ ra nǹkan báyìí báyìí báyìí báyìí fún nǹkan báyìí báyìí báyìí báyìí lẹ́yìn pé ẹ bá ti gbàṣẹ látọ̀dọ̀ council tí wọ́n ti wò ó pòkè kí ni nǹkan a fẹ́ lo nǹkan yìí fún ọwọ́ tá a ti fẹ́ rà ṣé ni ẹ ní nǹkan tá a fẹ́ rà invoice tá a fẹ́ fi sanwó dà tẹ́ ti rí lọ́wọ́ kan tí wọ́n lè ti approve lọ́wọ́ kan lọ́wọ́ yẹn máa jáde hmm. like that eléyìí tí so ìyẹn bẹ́ẹ̀ yẹn tó bá wá ṣẹlẹ̀ yìí pé ẹ ti wá ná owó yẹn ẹ fẹ́ wá gbowó yẹn ẹ̀yẹn rí pa pé ẹ fẹ́ gba owó láti inú àpò owó ìlú yẹn ló wá rí pa pé ok o a ní àwọn BOT board of trustees àwọn yẹn náà máa wá wò pé again council náà gbọ́dọ̀ approve it the same way so gbàtí council bá approve it tán ká tó wá owó yẹn tó wá jáde pátápátá màá wá pè àwọn tó jẹ́ board of trustees pé ẹ gbọ́ o mo ti gba approval fún owó báyìí o ẹ̀yin náà wá wò ó ṣé ẹ kẹ káwọn náà mọ kán mọ̀ ń pa ẹ̀ kówó yẹn tó jáde tó kí ṣe pé owó yẹn ò lè jáde á jáde ṣùgbọ́n àwọn tó gbọ́dọ̀ mọ̀ sí wọ́n gbọ́dọ̀ wọ́n á pé ok àwọn fara mọ́ ẹ wọ́n mọ àwọn mọ̀ ń pa ẹ̀ ìgbà yẹn lọ́wọ́ yẹn tó máa jáde tó bó ọ̀rọ̀ òṣìṣẹ́ nìyẹn so gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ̀ eh, a ní àwọn tó máa máa wo eh, gbogbo àkáǹtì yẹn tá à ń pè wọ́n ní internal audit so àwọn internal auditors wà ń bẹ̀ tí ó tó jẹ́ chartered accountant professional qualified chartered accountants ACCA ACCA certified chartered accountant UK àwọn tó jẹ́ chartered professional accountant wà ń bẹ̀ èmi tí mo ń sọ ACCA lèmi náà you know, uh, ti UK so professionally I qualify láti ṣe nǹkan tá à ń sọ yẹn and after ta tún wá ṣe gbogbo yẹn tán o a tún wá ní èèyàn kan tó wá tí ò tiẹ̀ mọ̀ kankan pa ìṣúná bá a ṣe ń gbowó bá a ṣe ń tó jẹ́ pé àwọn náà tó jẹ́ external uh, auditor tó máa wá wo gbogbo ẹ̀ ok báyìí ni gbogbo invoice báyìí approve ẹ̀ eléyìí approve ẹ̀ iye owó ló wọlé iye owó báyìí jáde ta ló buwọ́lù ta ló approve ẹ̀ and stuff like that ta ló gba owó yẹn màá fi ṣàlàyé nǹkan kékeré ẹnìkan ṣiṣẹ́ kan fún wa ńgbà kan hmm. láìpẹ́ náà ni so ẹni yẹn a ní kó send invoice ó send invoice ẹ̀ torí pé ẹni yẹn ti ṣiṣẹ́ so ó wá require pé ká fún ní physical cash so which means a máa láti withdraw owó yẹn lákàǹt wa láti láti sanwó fẹ́ nìyẹn kò sí wàhálà nǹkan márùn-ún mo béèrè lọ́wọ́ ẹni yẹn èmi náà kàn lẹ́kọ́ kò sí báǹkì ń fẹ́ torí gbogbo ẹ̀ gbọ́dọ̀ wà documented. Hmm. àkọ́kọ́ ni pé a kọ́ fún mi ní orúkọ báǹkì tí ta fẹ́ sanwó fún a fún mi ní account number hmm. a fún mi ní account address bank address phone number wọn a fún mi ní IBAN IBAN yes, a fún mi ní sort code a fún mi ní swift code swift code a tún wá fún mi ní àdírẹ́sì ti eh, orúkọ ẹni tó fẹ́ gbà á address ẹ phone number nǹkan márùn yẹn so tó gbogbo ẹ náà ló gbọ́dọ̀ wà documented ó di iwájú dẹjọ́ ìdẹyẹ dá sọ èmi ò fẹ́ pẹ̀yìn kan fọwọ́ pẹ̀yìn báyìí kí n wá rojọ́ owó tí mi ò gbà so kẹ́ lè mọ̀ pé owó tó bá wọbẹ̀ kì í ṣe pé kò lè jáde ó máa jáde ṣùgbọ́n gbogbo àwọn ọ̀nà yẹn ló gbọ́dọ̀ tó kò dẹ̀ ṣe pé máa wá chairman ò lè bá mi sọ pé oyè mo fẹ́wọ́ kò possible hmm. vice chairman wọn ò dẹ̀ ní access sí. Ah, ẹ dúró ná ẹ sọ pé chairman nǹkan tẹ̀ ń hmm. sọ ni wípé bàbá wa Banji Akintoye wọn kò lè déédéé wá bá central account nísìnyí pé àwọn mm-hmm. nílò owó kán lo agbára wọn kán fi bá yín sọ̀rọ̀ pé ẹ fún mi ní iye báyìí ẹ ní fún wọn kò sí tó jọ. kò jọ gbogbo ara lé òun lẹ gbọ́ yẹn o kẹ́ lè mọ̀ pé eléyìí ò kì í ṣe ṣeréṣeré rárá à ń sọ pé central account ilẹ̀ Yorùbá gbogbo every penny tí wọ́n bá máa ná lórí ẹ̀ gbogbo ọmọ Yorùbá ọ máa mọ̀ sí wọ́n máa mọ̀ sí wọ́n máa mọ̀ sí gbogbo ọmọ Yorùbá máa mọ̀ sí eléyìí ò kì í ṣe ṣeré kò ń ṣe ìta tí ń ṣe sẹ́yìn sẹ́yìn tẹ́lẹ̀ o hmm. tó jẹ́ wípé wọn ò lè àkáǹtì fún nǹkan kan ẹ ti gbọ́ pé mm-hmm. àwọn tí wọ́n wà ní in charge àwọn professional chartered accountant àwọn tí wọ́n ní experience tí wọ́n mọ̀ nípa ètò banking system àwọn ni wọ́n ti wà tó ń kóra wọn tí wọ́n wà nínú central accountant gbọ́ so kẹ́lẹ̀ mọ̀ pé genuity wà ń bẹ̀ accountability máa wà ń bẹ̀ trust ó wà ń bẹ̀ so òun lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa so now ẹ go ahead mo tún fẹ́ gbọ́ díẹ̀ sí i mo fẹ́ gbọ́ sí i ah, ó ká mi lára pé so bàbá Bánjí Akíntóyè wọn ò lè gbowó láì ṣe pé wọn ò lè gbowó ah, láì ṣe pé ó dà bẹ́ẹ̀. nǹkan tí táwọn èèyàn tún táwọn èèyàn tún mọ̀ ni pé ta ló àwọn wo ló máa approve ẹ̀ àwọn tó hmm. máa approve ẹ̀ yẹn à ń pè wọ́n ní council àwọn hmm. ló constitute council a ní ẹgbẹ́ over seventy of them from àwọn group ta ní tó jẹ́ ìjàjàngbara ṣé ti yẹn it's over hundred but over seventy of them ló constitute YSDM. Wow. a ní group eight a ní um, àwọn ọmọ Oòduà a ní Yorùbá Yorùbá now now a ní seventy something of them ṣé ti yẹn constitute àwọn ló wà fún wọn ní ló mú àwọn méjì méjì méjì tó jẹ́ bí representative group, each group, yeah. worldwide council lára wọn no vote kó kó kó represent on finances so tí máa sọ pé tá bá sọ pé finance committee ní finance committee àwa méjìlá làwọn ń bẹ hmm. twelve of us so twelve tó wà ń bẹ yẹn ń sìn represent different groups tí mo sọ yẹn so ẹ jọ ń tòrọ lọ́hùn báwo ló fẹ́ báwo ló fẹ́ sọnù nígbà tí ó ṣe pé Eh, oyèkànmí o bàbá ọyábáyọ o eh, ọmọ ìlú kan náà ni wá o hmm. inú ẹgbẹ́ kan náà la wà o irọ́ ẹgbẹ́ táwọn wà táwọn ti wá ó yẹ ẹgbẹ́ tèmi tèmi tán ti mọ̀ mí báàlà ṣe fẹ́ báàlà ṣe fẹ́ báàlà ṣe fẹ́ jalè hmm. èmi ò <laughs> báàlà ṣe fẹ́ jì àwọn tó tún wá jẹ́ bot gan pàápàá ẹnìkan wà ní Italy èmi wà ní Canada ẹni àwọn àwọn méjìlá tó wọn kánì gan àti tún sí ní same province different province náà wà ah, ìrẹ̀lẹ̀ sójú báyìí rí àmọ́ra wa bó máa ń kọjá lọ tèmi náà kọjá lọ àákàn kọjá àáfẹ̀gbẹ́ kẹrìngbára a máa lọ àti ah, ìmọ́ra rárá. Hmm. báwa ṣe fẹ́ kọlù láti láti já láti jalè hmm. báwa ṣe fẹ́ jalè kò àmì ah, kò yé mi o sọrí ta bá fẹ́ jalè aláti aláti. sà èmi tẹ̀ tí ṣẹ́tìrì ko possible bẹ́ẹ̀ ṣe sọ yìí kò possible nítorí pé mo ti ṣiṣẹ́ as an ICT ní microfinance bank ní Kaduna as as an IT expert tó jẹ́ wípé gbogbo àwọn software so mo mọ bí èèyàn ṣe máa initiate ọ̀tọ̀ lẹni tó máa initiate ọ̀tọ̀ lẹni tó máa approve so ó máa gba orí tébù ẹni tó máa approve kọjá gbogbo transaction tá à ń ṣe ní orílẹ̀-èdè tá à ń pè ní Nàìjíríà yẹn nígbà tí téèyàn kan bá fẹ́ withdraw owó tí ọba immediately tẹ bá fẹ́ withdraw under how many minutes ó ti ó máa kọ́kọ́ gba table oríṣiríṣi kó tó approve ẹ̀ ẹ rí pé ìgbà mi ó lè pẹ́ ó lè take like one minute kó tó di pé ẹ máa rí alert nínú àkáǹtì yín àwọn kan wà tí wọ́n máa approve ẹ̀ pé ṣé kìí ṣe pé ṣé ẹni yìí ní really ní owó yìí nínú àkáǹtì tó fẹ́ initiate ten thousand five thousand naira ṣó yẹ yín kó tó di pé ó máa hmm. approve ẹ̀ so gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ó yé mi yékéyéké ní pé kò sí pé bóyá àní-àní wà ń bẹ nítorí pé tàbá pé ní board of trustee gbogbo nǹkan bóyá bàbá Banji Akíntóyè nítorí pé àwọn ọgán ni leaders wa ṣé mo nǹkan tó ṣe tí mo ṣe wà amazed ni wípé ẹ ní bàbá Banji Akíntóyè wọn kàn lè déédéé fò wá mo pẹ̀lú pẹ̀lú ọ̀wọ̀ ni mo fi dárúkọ wọn tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi dárúkọ bàbá mi Banji Akíntóyè wọn kò lè déédéé wá kó sọ pé ẹ̀yin tẹ́ wà ní finances o YSDM àwọn nílò owó báyìí báyìí kẹ̀dẹ̀ kọ́ sáré fún wọn ó gbọ́dọ̀ pass through process so ó yé mi yékéyéké mo dẹ̀ mọ̀ pé ó yé gbogbo àwọn aráalé náà ṣe ti ń gbọ́ gbogbo ẹ̀yin aráalé o eléyìí ò ń ṣe àní àní. wọn ti ń ṣe signatories account. at all at wow. all wow. wọn ṣe signatories account yẹn at all gbogbo gbogbo awuye ṣe ẹyin finance kò to the account. ẹyin èèyàn wa gbogbo awuyewuye tẹ̀ ń gbọ́ káàkiri káàkiri àwọn accountant wa àwọn tó wà ní ysdm wọ́n ń ṣiṣẹ́ fún nàìjíríà irọ́ ńlá ni o irọ́ ńlá ni distraction distraction òun ni wọ́n ń try láti plant sáàrin wa kí ọ̀rọ̀ wa kó má ṣe kíni kó má yé wa àti pé wọ́n mọ̀ pé tí a bá tọ̀ síbì kan ọ̀rọ̀ ẹṣẹ mọ̀ pé èdè kan náà la jọ ń sọ tí a bá bẹ̀rẹ̀ sí ní contribute owó sí central account yìí wọ́n mọ̀ pé yes a máa tún orílẹ̀-èdè wa ṣe gbogbo every local government gbogbo state ló máa ní access sí central account yìí tí wọ́n dẹ̀ máa sọ ẹ mọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà àìmọye wọ́n fún ẹ jẹ́ kí n sọ eléyìí níwájú ọlọ́run àtèèyàn wọ́n fún mi ní contract kan sáà ní nàìjíríà àmúwọ̀ local government pé kí n develop application fún e-learning website e-learning website fún àwọn primary one primary two primary three to, to secondary school ǹjẹ́ jẹ́ mọ̀ pé owó tí quotation tí mo fún local government àmúwọ́dọ̀ fi yẹn ó yàtọ̀ sí nǹkan tí mo rí nínú nǹkan tó sọ pé kí n lọ tender fún ẹni tó máa gbé owó yẹn jáde nǹkan tá à ń sọ fún yìí reality ni practice àwọn experience tá ti ní nínú Nàìjíríà òun kọ́ la fẹ́ gbé lọ sínú Yorùbá nation ẹ ti gbọ́ lẹ́nu bàbá wa accountability kan tó approve owó kankan wọ́n gbọ́dọ̀ vẹ́ǹtì wọ́n gbọ́dọ̀ mọ nǹkan tí wọ́n fẹ́ fi owó yẹn ṣe kó tó di pé wọ́n máa wọ́n máa approve ẹ̀ fún wọn wọ́n wá ṣe kí ni wọ́n sọ fún wọ́n lọ sọ fún mi pé kí n má wọ́rì pé ṣebí three million lèmi charge one million ni tèmi nínú three ẹ máa gbọ́ one million tún ni tèmi nínú three million tí mo kọ as quotation pé láti fi parí e, e-learning e website it's just like e-commerce website mo ṣe gbogbo quotation orúkọ company mi id mi ni mo fi submit proposal yẹn àwọn tó dẹ̀ wà ní tó jẹ́ àwọn tó wà ní abẹ́ abẹ́ local government yẹn tó ń ṣiṣẹ́ London local government títí dórí chairman wọ́n mọ̀ sí owó yẹn wọ́n gba wọ́n wọ́n wọ́n kọ thirty-three million fún just common website thirty-three million naira ni wọ́n sọ fún wọn pé ah ah níbo ni thirty-three three million three million lèmi jáde yẹn èwo tún ni three tẹ́ fi sí ẹ̀yìn ẹ̀ ó túmọ̀ sí pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n lè fi báírò kan fi ṣe kan fi ṣe jàǹbá kan fi gbá àwọn èèyàn kan fi gbowó lọ́wọ́ ìjọba kan dẹ̀ máa ṣe mú sọ fún ọ pé mi ò ṣe o wọ́n ní kí n má wọrí pé one million yẹn kémi gbà mi ò need láti ṣiṣẹ́ yẹn ẹ máa gbọ́ o wọ́n don't do the work just collect the money don't do the work you don't need to nobody mo in ní nǹkan tí a fẹ́ ṣe fún àwọn student kí wọ́n more knowledge kán lè máa kàwé online òun lè sọ pé kí n má ṣe kí n kò gba ẹjọ́ tí n gba irú one million yen. yẹn ṣé ṣé màá nísinmi lẹ́ni ṣé ọmọ tèmi gan ò face fèsì irú nǹkan yẹn pẹ̀lú another person ìdí nìyí tá a fi sọ pé one one Nigeria kò lè work the country is corrupted already it is done. Yorùbá nation is the solution for gbogbo ọmọ Yorùbá central account wa lélẹ̀ so bí a ṣe wá lè fi owó sí central account wọ́n ti ṣàlàyé fún wa pé paper wà fún ẹ̀yin tẹ́ bá ń lo paper eh, zen ṣé zen ni zen náà wà ní Amẹ́ríkà fún àwọn tó ń lo eh, zen app wọ́n lè wọ́n lè lo app yẹn ọpọ́n ìwà náà tún wà tí ẹ kúkú mọ bàbá àròpọ̀ eré tẹ́lẹ̀ ẹ tí ìṣọpọ́n ìwà mm. ok now a ní ṣé gofundme wà sá. gofundme wà. okay so a máa share gbogbo àwọn líǹkì yẹn láìpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lé ẹ rí líǹkì yẹn but the most important one òun ni website tó fi máa wà easy fún yín lórí fóònù yín lórí fóònù ọwọ́ yín ẹ lè ẹ lè bẹ̀rẹ̀ sí ní donate nísinsìnyí.